بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقال فن الله الله سبحانه وتعالى الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور الله باتي ó jí ẹnìkọ̀ọ̀kan wa sí orílẹ̀ àlàyé lẹ́yìn tí ó ti pa wá ní alẹ́ àná wa ilayhi nushur àti pé ọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala yìí òun náà ni ìsẹ́rípadà ẹnìkọ̀ọ̀kan wa àti ìkójọpapọ̀ wa yóò jẹ́ ní ọjọ́ ìgbéra kiyama eléyìí tí a máa gbé yẹ̀wò láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ alfiq alfiq ọ̀rọ̀ nípa àgbọ́yé báwo ni a sì sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn oríkèríkè ara wa. tíra tí a ń lò òun náà ni alfiq al-muyassar fi da'i al wa sunnah alfiq al fi da'i al wa sunnah tíra yìí ni a ń lò. ṣòbí tí a dé òun náà ni kìtàbù tọ̀hárọ̀ òun náà là ń bá lọ ibi tá a wá dé níbi abẹ́ kìtàbù tọ̀hárọ̀ yìí òun ni àwọn ìra omi tí fi ṣe ìmára àwa níbi gbólóhùn ọlọ́run Allah subhanahu wa ta'ala tó sọ yìí أبي أو نبي حديث تضيقي هو الطهور ماؤه الحل ميتته سيبني أصر للربين وني ولا تحصل أتكرتو على بركو وهذا الماء طاهر في ذاته مطهر لغيره حديث العين ولا تحصل الطهارة من الحدث بماء عين غير الماء كالخل والبنزين والعصير والليمون. ìmọ́ra ò ní ṣẹlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ liquid ìmọ́ra kúrò nínú ẹ̀gbin kò lè ṣẹlẹ̀ pẹ̀lú ká lo àwọn nǹkan tó jẹ́ liquid tí kò kí ń omi gẹ́gẹ́ bí alcohol gẹ́gẹ́ bí omi khol tó ń pè vinegar omi yìí kò ṣe fi ṣe ìmára wal benzin bákan náà ká lo benzin kò ṣe fi ṣe ìmára wal asir ká juice òun náà ò ṣe ṣe mara wal limun àti ká lemon wa ma shaba dhalik àti àwọn tí ọjọ́ rú eléyìí gẹ́gẹ́ bí tíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí tíì gẹ́gẹ́ bí rose water gbogbo rú àwọn omi yìí gbogbo irú àwọn liquid yìí kò ṣeé fi ṣe ìmára li qawlihi ta'ala nítorí gbólóhùn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó sọ pé falam tajidu ma'a ọlọ́ọ̀bá ní tiẹ̀ wá rí omi fatayammamu sa'idan tayyiba ọlọ́ọ̀bá ní ẹ ìmára gbẹrẹfu sa'idan pẹ̀lú yẹ̀pẹ̀ eléyìí tí ó má ẹ ìmára gbẹrẹ oníyẹ̀pẹ̀ eléyìí tí ó mọ́ so tí a bá wo bí àyà yìí ọlọ́ni falam tẹ́jìdù má a ọlọ́wọ́n bá ní tí a ò bá ti rí omi tẹ́ ẹ̀ bá ti rí omi nǹkan tó kù tẹlifíṣẹ̀ mọ́ra òun náà ni yẹ̀pẹ̀ eléyìí tó mọ́ so tó túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí kò lè wọlé àwọn nǹkan tá a kà yẹn tó jẹ́ àwọn nǹkan liquid yẹn kò lè ṣe fi ṣe ìmọ́ra nígbà tí a bá ti rí omi torí pé n tó máa jẹ́ badil tó máa jẹ́ pààrọ̀ fún omi òun náà ni ká lu yẹ̀pẹ̀ ilé tó mọ́ فلو كانت الطهارة آية يوان من سورة المائدة آية لكفة آية تنسل إفواني قاسسي الولاني فلو كانت الطهارة تحصل بمائه بمائع غير الماء آه لا نقل عادم الماء إليه tó bá jẹ́ sí pé ìmọ́ra máa ṣẹlẹ̀ tó bá yẹ pé ìmọ́ra ó lè wáyé pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ nǹkan sísàn tí kò kí ń ṣe omi ni wọn ò bá gbé ẹni tí kò rí omi lọ síbẹ̀ pé kó lo àwọn nǹkan yẹn láti fi ṣe ìmọ́ra wàlám yunqal ila turab kò bá ti jẹ́ sí pé bí iyẹ̀pẹ̀ ni wọ́n gbé lọ ibi àwọn nǹkan yìí ni wọ́n bá gbé lọ pé tí ò bá sí rúmi àwọn nǹkan yìí ni kó lò ṣùgbọ́n nítorí páwọn nǹkan yìí ò lè ṣe mára nígbà tí ò bá sómi nítorí ẹ̀ náà fi gbé lọ síbi yẹ̀pẹ̀ pé kó lo yẹ̀pẹ̀. wa amma izalatu najasati fatahsulu bi kulli ma'i'in bi kulli ma'i'in yuziluha kalmuzilat المستحدثة في هذا العصر wọ́n ní ṣùgbọ́n nàjásà nàjásà àti mọ̀ yí pé òun náà ni àwọn ẹ̀gbin tó ń bẹ níbi aṣọ àbẹ́lé tó ń bẹ níbi ààyè ibi tá a ti fẹ́ kírun irú àwọn eléyìí báyìí ni wọ́n ń pè ní ànàjásà àbẹ́lé tó ń bẹ níbi ara wa gangan so wọ́n ní nàjásà yìí òun a máa kúrò lára a máa kúrò níbi tó bá wà pẹ̀lú gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan sísàn àwọn liquid tó bá jẹ́ pé ó lè mú kúrò ńbẹ̀ tó yẹ pé tá a bá ti lè fi tá yóò mọ kúrò ńbẹ̀ so gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó mú ẹ̀gbin kúrò eléyìí tí a ń lò láyé èdè òní àwọn nǹkan tó mú ẹ̀gbin kúrò tá a ń lò láyé èdè òní nínú ẹ̀ ni bóyá bíi àìsàn inú ẹ̀ ló wà inú ẹ̀ níbi ìdìtọ̀ inú ẹ̀ ló wà àtàwọn ẹ́ bí ipo gbogbo àwọn nǹkan tó rí bẹ́yẹn nínú ẹ̀ ni ó wà ẹ rí pẹ̀lú àwọn nǹkan yìí ó lè mú àwọn ẹ̀gbin yìí ó lè mú kúrò láwọn àyè ibi tí ó bá wà ṣùgbọ́n ẹ̀gbin tó tó jẹ́ sí pé ẹ̀gbin hádàsì ni bóyá àwọn ẹgbẹ́ tó bùkátà kéèyàn sàlùwàlá àbí tó bùkátà kéèyàn wẹ̀ ni àwọn nǹkan yìí ò lè mú kúrò lára àfi kéèyàn lomi tàbí kéèyàn lo yẹ̀pẹ̀. almasalatu salisa masala lẹ́kẹta alma'u idha khalaqatuhu najasatu. a fẹ́ sọ̀rọ̀ nípa omi nígbà tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ omi tá a fẹ́ fi sàlùwàlá omi tá a fẹ́ fi ṣèmára nígbà tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ níta fi ń dákọ ìmọ́ra ni pé ìmọ́ra kọjá àlùwàlá nìkan inú ìmọ́ra ni ìwẹ̀ náà wà so mi táwọn fi ti mọ́ra kí ni ìdájọ́ rẹ̀ nígbà tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ alma'u qalilan kana aw kathira omi kò bá jẹ́ kékeré àbí kò bá jẹ́ púpọ̀ idha khalatathu najasatun fataghayarat ahadu awsafihi thalatha nígbà tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ tí ìkan nínú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta tó bá fi kú tó bá wá yí padà omi ní àwọn ìròyìn mẹ́ta kan tí kan nínú àwọn ìròyìn omi yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá fi lè yí padà alákọ̀ọ́kọ́ ni rí ìhòhò òórùn omi omi omi ó gbọ́dọ̀ wà odorless omi ò gbọ́dọ̀ jẹ́ tí ń rùn so tí tó bá fi lè yí padà tá a fi lè ń gbóòórùn nínú ẹ̀ àwòtọ́ àìmùhù àbí ìtọ́wò rẹ̀ omi gbọ́dọ̀ wà tasteless omi ò kí ń ṣe tí ó gbọ́dọ̀ ní taste tó gbọ́dọ̀ ní adùn lẹ́nu so àwòláwònùhù omi sì gbọ́dọ̀ wà colourless mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn omi ò gbọ́dọ̀ ní àwọ̀ tó yẹ báyìí sì so omi kò láwọ̀ kò ní títọ́wò lẹ́nu bẹ́ẹ̀ ni kò lóorùn mẹ́tẹ̀ẹ̀ta ìròyìn omi nìyẹn tí ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ìkànnù àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ìbá wa yí padà fàhùwà najisun omi yẹn ti dẹ̀gbẹ́ nìyẹn bil ijma' pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ wala yajuzu wala yajuzu isti'malu kò tọ́ka lóru omi yìí láti fi ṣe ìmára fala yarfa'u al-hadath omi yóò lè gbé ìdọ̀tí kò lè gbé ẹ̀gbẹ́ kúrò lára wala yuzilu al-khabath omi yóò sì lè mú khabath náà kúrò àti pé al ó ní ìdọ̀tí àbí ẹ̀gbin tí ń bẹ lára sọ àbí tí ń bẹ ní ara ara àbí tí ń bẹ ní ibi tí a ti fẹ́ ṣe ìjọsìn láàyè ibi tí a ti fẹ́ ṣe ìjọsìn kò tẹ́ ń pè ní alkhobas nìyẹn kí ni yóò lè mú kúrò mbẹ́ kò lè gbé ẹ̀gbin kúrò lára kò sì lè mú kúrò ní ibi tí níbi tó wà amma idha khalaqathu an-najasatu wa lam tughayyir ahada awsafihi ṣùgbọ́n tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú omi ṣùgbọ́n kò yí ìkan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí padà fa in kana kathiran tó bá jẹ́ sí pé omi yẹn pọ̀ lam yanjus omi yẹn ò ní di ẹ̀gbin wa tahsulu at-taharatu bihi ìmára ó sì ṣẹlẹ̀ pẹ̀lú omi ìyá lè fi ṣe mára wa in kana qalilan fa yanjus tó bá yẹ pé omi yẹn omi tó kéré ni omi الطهارة به يمرع سنيشة لبلوه وحد الماء الكثير وحد الماء الكثير ما بلغ قلتين فأكثر والقليل ما دون ذلك بديك يوميتي يقو أولان يوميتي يبطو قلتان ما بلغ قلتين قلتين نعم omi tí ó tó kólà méjì kólàtàn so òun ni irú omi omi tí ògbèdéke omi tó bá pọ̀ nìyẹn tàbí jù bẹ́ẹ̀ lọ tó bá ti lè jù bẹ́ẹ̀ lọ náà eléyìí báyìí ni omi tó pọ̀ dam ìgbà tí wọ́n ń sọ òdiwọ̀n rẹ̀ ń bí báyìí wọ́n ní omi yẹn yóò tó one sixty litres one sixty litres ni omi yẹn máa tó tàbáfẹ́ tàbáfẹ́ sí òdiwọ̀n rẹ̀ pẹ̀lú lítà so tàbí jù bẹ́ẹ̀ lọ omi tó bá ti tóbi one sixty litres àbí jù bẹ́ẹ̀ lọ ìdájọ́ omi tó pọ̀ ni a omi ẹ̀lí lórí nam walqalilu maduna dhalik omi tí ó wà pẹ̀lú omi kékeré omi tí ó bá yí tó one sixty litres so wá jẹ́ sí pé irú àwọn omi tó bá rí báyìí òun ni a fi sòdiwọ̀n pípọ̀ omi àti kékeré omi omi tó bá yí tó one sixty litres tó jù bẹ́ẹ̀ lọ sókè tẹ́gbin bá rò papọ̀ pẹ̀lú omi yẹn àwa rí pé ẹ̀gbin yẹn kò chéǹjì àwọ̀ àwọ̀ omi yẹn kọ́lọ̀ rẹ̀ ò chéǹjì tẹ́sì rẹ̀ náà ò lẹ́nu àgbóòrùn nǹkan kan ní ẹnu ní ara níbi omi yẹn bẹ́ẹ̀ ni òórùn rẹ̀ náà kò yí padà ìtọ́wò rẹ̀ ò yí padà òórùn omi yẹn ò yí padà bẹ́ẹ̀ ni àwọ̀ rẹ̀ tó bá tó one sixty litres lọ sókè tàbí ṣe mára tàbá fi ṣe mára ìmára yẹn wọlé ṣùgbọ́n tó bá yẹ kó bá kéré sí one sixty litres tí ẹ̀gbin ẹ̀ sì wọnú ẹ̀ kódà kó jẹ́ sí pé kò change colour rẹ̀ kódà kó jẹ́ pé kò change òórùn ẹ̀ kódà kó má change títọ́wò ẹ̀ tẹ́sì ẹ̀ ànífomi ẹ̀ ṣe ìmára mọ́ so eléyìí báyìí ni nǹkan tí wọ́n sọ so ẹ̀rí lórí ẹ̀ ká dúró síbi ẹ̀rí ẹ̀ والدليل على ذلك حديث أبي سعيد الخدري رضي الله عنه ريلوري يعني حديث تي أبو سعيد الخدري تقبع وقال وقوى يرسي قال قال رسول الله صلى الله عليه وسلم قل النبي صلى الله عليه وسلم صقبي إن الماء طهور لا ينجسه شيء النبي صلى الله عليه وسلم صقبي داج داج أمي إن كتم تشفي من كاني لا ينجسه شيء إن كقولي صومي يدقبي hadith alákọ̀ọ́kọ́ nìyẹn hadith yìí alimam ahmed wọ́n gbà wá nínú musnad abu dawud náà gbà wá bẹ́ẹ̀ ni alimamu nasa'i àwọn náà gbà wá àti imamu tirmidhi hadith yìí dẹ́wà hasan sheikh al-albani rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yà pé hadith wa sahih nínú al-irwa tabalowó nù al-irwa wọn hadith ẹlẹ́kejì òun náà ni hadith ibn umar radiyallahu anhuma hadith tí ọmọ umar abdullahi ọmọ umar kí ọlọ́ba kó bá yọnu anna rasulallahi sallallahu alaihi wasallam qala in jaja ji si Ọlọ́run ba kike ton ba kan ba sọ pé idha balagha al-ma'a qullatayn fala yahmil eh, lam yahmil al-khabath idha balagha al-ma'u qullatayn lam yahmil al-khabath nígbà tí omi bá ti tó qullatan ade sọ pé in ton pè ní qullatan ya odi wọn rẹ̀ ní eh, lam yahmil al-khabath irú omi bẹ́ẹ̀ kò kí ń gba ẹ̀gbin sára mọ́ ẹ̀gbin ò bá wọnú ẹ̀ omi yẹn ẹ̀gbin yẹn ò lè affect omi yẹn so eléyìí báyìí náà ẹ̀rí ni tí ó jẹ́ kó yà pé àtóyìn bá ṣe tó dèdè òdiwọ̀n tí a sọ yìí tí ẹ̀gbin bá bọ́ sínú ẹ̀ tí ò bá ti yí àwọn nǹkan yẹn padà lè lò láti ṣe mára alimami ahmed wọ́n gbé hadith jáde nínú musnad wa tabu daoud àti alimamu tirmidhi bákan náà àti alimamu nasa'i àti ibn majah alalbani rahimallahu ta'ala wọ́n dẹ̀ sọ pé hadithu yìí lálàáfíà nínú al'irwa eléyìí náà ni àwọn ẹ̀rí tí ó wà lórí ọ̀rọ̀ tí a mú wáyé abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbóyé ẹ̀sìn islam kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó gba àwọn ìjọsìn wa ó gba lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ó jẹ́ kí ajiri ẹ̀ nílé ayé àti ní ọjọ́ gbẹ̀lẹ̀ alqiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam Thank you ọkùnrin tó wá kàṣíwájú pé kò bá yíyọ̀ padà nínú àwọn ìlú mẹ́ta ìfi àyè tí wọ́n ṣe ìmára ìgbà tí ẹ padà wá sàlàyé ìgbà tí ẹ débi ìlà kẹ́yìn ẹ padà wá máa pé tí kò bá ti tó wá sí kìlìkà tí ẹ̀dùn wá ti dà sí tí kò bá yíyọ̀ padà nínú àwọn ìròyìn ẹ̀ tí àyè ti ṣe ìmára tí kò takora wọn níbi ìlú. Naam, kò takora wọn. Nǹkan mò ń sàlàyé ni pé ìdájọ́ tí ẹ̀gbin bá dà sínú omi tẹ́gbin bá rò papọ̀ pẹ̀lú omi ṣé omi ẹ̀ tún ṣe é ṣe mọ́ra àwa pín omi sí méjì àwa ní omi kan ń bẹ tó yẹ sí pé tó bá ti pé one sixty litres omi tó pọ̀ nìyẹn almaul kẹfìrù náà ń pè omi tó pọ̀ ṣùgbọ́n òdiwọ̀n omi tó pọ̀ yẹn o ní one sixty litres pẹ̀lú hadithu abdullahi bin umar eléyìí tí a kà tán nísìn radiyallahu anhuma pé idha balagha al-ma'u qullatayn lam yahmil al-khabath nígbà tí omi bá ti pé qullatan bíi one sixty litres ayé sàlàyé yẹn àbí jù bẹ́ẹ̀ lọ irú omi bẹ́ẹ̀ kò lè gbé ẹ̀gbin mọ́ ṣùgbọ́n àfi wá sọ pé irú omi bẹ́ẹ̀ tẹ́gbin bá dà sí gan báyìí tá tá a fojú rí báyìí ṣùgbọ́n tí ẹ̀gbin yẹn tí ò bá ti lè yí ìkánnú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta yẹn padà ìròyìn alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́lọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ change kọ́lọ̀ omi ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ change títọ́wò rẹ̀ lẹ́nu ẹlẹ́ẹ̀kẹta kò gbọ́dọ̀ change òórùn rẹ̀ so àwa rí ìtọ̀ nísìn fún bí àpẹẹrẹ àbá rí ìgbẹ́ ó bọ́ sínú omi yẹn so ṣùgbọ́n omi yóò yí padà omi tó sì tóru dédé omi yẹn ni a ní a lè fi ṣèmọ́ra omi ẹlẹ́ẹ̀kejì wá ní alimahul qalil òun náà ni omi tí ò bá tó dédé òṣùwọ̀n tí a sọ yẹn so tí ẹ̀gbin bá bọ́ sínú ẹ̀ ó change ẹ̀ kò change ẹ̀ o tó ti bá yín sí yìí àní fomi ẹ̀sìn mára mọ́ tó ti bá yín sí yìí àní fomi ẹ̀sìn mára mọ́ torí pé ìfomi ẹ̀sìn mára ó ti takò hadithu idha balagha al-ma'u qullatayn lam yahmil al-khabath tó ti bá yín sí so kódà kọjá sí pé kò change àwọn àwọn ọ̀rọ̀ yẹn mẹ́tẹ̀ẹ̀ta tààtì tó sì ṣú ọba yìí pé ẹ̀gbẹ́ kó sínú ẹ̀ tó ti yé báyìí àní lomi ẹ̀ mọ́ nítorí hadithu abdullahi ibn umar yẹn tó jẹ́ báyìí sí so nítorí ẹ̀ ló fà so Allahu a'lam ó yí àbí ok kí ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé omi tí ó kéré àdàtì sòdí wọn kékeré omi àbí omi yẹn ẹ̀gbin wa bọ́ sínú ẹ̀ ẹ̀gbin tó bọ́ sínú ẹ̀ yẹn ò yí kankan náà àwọn ìròyìn yẹn padà but omi yẹn yìí somi tí ẹ̀gbin lè bọ́ sínú ẹ̀ tí àfojúfò tí ó yí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta padà omi kan bẹ tó yẹ pé tẹ́gbin bá bọ́ sínú ẹ̀ tí ó bá ti yí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn padà àfojúfò omi yẹn sì sè mára òun náà ni omi tó bá ti pé one sixty litres sásọ ìran omi kan nìyẹn irú omi yẹn tẹ́gbìn bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ àníbi ṣe bára ìran omi kejì ní ìran omi tó yẹ kó torú omi yẹn òun la pẹ̀lú omi kékeré irú omi yẹn tí ẹ̀gbẹ́ bá bọ́ sínú ẹ̀ kódà kọ́ mọ́ yí ìròyìn ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta padà ànífomi ẹ̀ sàlùwàlá mọ́ ànífomi ẹ̀ ṣe mọ́ra mọ́ ànífiwẹ̀ mọ́ ó ti máa ń sìn so nítorí pé omi yẹn rèé kò sí dẹ̀lílù kankan tá a lè gbára láti fi lò eléyìí gbára lé fi lo omi tọ̀hún ni hadithu abdullahi ibn umar tí mo sọ lẹ́ẹ̀kan ànábì ní ìdábàlà ṣẹ́rtù nìyẹn májẹ̀mú ni ìdábàlà ọ̀lùmọ́ òkùnlẹ̀tẹ̀yìn tí omi bá ti wọ one sixty litres and above tó bá ti lè wọ lítà one sixty jára jálá one sixty jọ sókè kò tí ì bá yẹn sìn so ìdábàlà ọ̀ ó túmọ̀ sí pé ìdàlámù yẹ́bùlùgì nǹkan tí ò bá ti wá tó nǹkan májẹ̀mú nìyẹn jawabu wa ni pé lam yahmil alkhobar jawabu ṣẹ́ǹpì nìyẹn májẹ̀mú ni pé tómi bá fi lè tó nǹkan ẹgbàgbé ẹ̀ kò lè gbé ẹ̀gbin mọ́ ó ti bá yìí sì ẹ̀gbin ò bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí pé tí ò bá ti lè tó ó ti gbẹ̀gbin kódà kẹgbin yẹn mọ́ lápá lára rẹ̀ so ibẹ̀ láti sọ pé tí ò bá fi lè tó kí ẹ̀gbin wá rò papọ̀ pẹ̀lú ẹ̀ kódà kí ẹ̀gbin yẹn mọ́ àpíẹ̀ lára omi yẹn ó ti gbé torí pé kó tó di pé kò ní lè gbé ẹ̀gbin mọ́ àrẹ́bí ní ìdá abálọ̀kọ̀ kò látẹ́ ìní ó dìgbà tó bá tó wọ kò látàn ó ti yé ẹ̀hẹ̀ ìdí nìyẹn Thank you.